jama irkwe kwe bir malci tambon kanu irgoro yo a hayo sin tego haririn duko hayo sin teri tutu to yo kuna demonstration fogono ka adon gare ante to manga numero yo di bara haika nkani ase nga ya ci teku zaka kal norpe kwe beri na mache alqur'ani kuna adongoro ko ci 23 ha abarano 32 to sari more nga ganna kogo nga hunu 13 te kuma ce bahar bahar a hunu waranza cininka sari more ganna kogo nga nga amace albar nga huna wai cininka to sari yabas kan ga tontonno larbu cinikuna na ganna kogo ma ceren hunna wai chininza. guda fo den tontona wai cinin kawo ga san hunna wai chininza. da ya den na wai chininza, na waranza eh cinin kamarga marja agunno, agunno wai ta ci cinigu agunno karan sink to marsa den ban maduwa ganna mene superficie pourcentage kaduwa teku mene metente donc de ya sema 32 ka akwai ko bara teku mana di ma diviser 45 kise alfa gun nono 0,71 sadi demba bara haikan na 13 nga zemini wato 13 diviser par 45 sai nga manno 29 no bi ne be no sukuru nzeyo mete na saro e chino se sukuru kaci ganna bayo ganna kogo a bayo kwe ko bara no 29 91% nga teku nga na batumeza kafaza 71% dana ce hai kan nanu ci basu kuruna to wabel qur'ani kunal norpe pe be ribine na iri ci bara amma na ci pe cerma mathematics terse awo wannan su ba coka tola no be gbeyo la sabu kafati ifuga nanu hayo di ma ce ce bara da ya sen nga ma ngwe ma mayo di ce kabu kamba kabu kabu hai kan ka kwe duwana a hurol sai ha donc da numéro di ka encore 23 hay ka na ma ci un numéro di kana c'est au lieu de 23 eh, 32 nga won ko ga cho 23 pe mal no bon kan nam de ya pare kal dongor ko te ceremene seni norbinia marsarin ka hayo sintiga albasan gor ko hakaci woka hansi ciyo de hansi dina de gangante ntari hantum hansi pe seno eh safo ngano saka hansi ciwo na kula na hansi amma da kula yo nara na ka kwe bara na digangan fote nga di cere hansi di cere bongo digangan ka gara batena no bi ne ka kalam su teke me mu ne bongo da ba me mu na digangan te asin na tari mozo marsa hancine ma huro jingire kuna kawa hancene go na tari ba asin na tari sari hanci na kwaya badu tari awo domin irkur fai dai bai ka mai muno yadda coro mbibiri boro kuna kogun mai mari ceji din da cere hanci na kwaya sugo na tari irbinan su ga ce jan ka ka hanci na wuri ku da dani bai na awo kan na kula yo na jinjire di sabto cere agbai na an habu ka tu su kadu lada a wurin alfasan to amma da ya boro ka ko hansi ciwo kasu kula haika hansi di bibiri ko te ngadi ceda ga tari jere ngadi makoy kan kamu boro hin ko hansi ciwo tari su gona ya se alahari a condition de boro ka bara hansi ciwo no dambaragan na nga na hansi di ciba mo kaya sin dambarate ayin kate hunde koni hinka de der fene na cirbino an ca hansi se ba asu ba der fene macirbidi ba na delfen di kotono a tan no don patroci nga su ba delfene cirbi gana mo fiti hansiyo di coro npeyo madan lan nan lan sinna tari amma tɔtɔrɛ ŋmaa koe o n'o tɔtɔrɛ bɛ yen ŋɔnɔ ma koe gaari hansiyo kurupɛ na mɛ bariba ka waga an koe ko hansiyo no gobu kajifa takadam fɔɔrɔ yo walayi taari yo no ngon na doman cɛ bagan na mɔsɔsɔ marisa k'a nungu kɔɔgo ngari hansiyo sinti ko hohoyo manguyo kose ndiya formation nga dam formation a masan na wara teko apoy gonon na gulum yo zaka wara harikuna agono ko hiji alfa hansi manfum alfa mbaza nga guran guran nandi <laughs> eh dambara ko buyo gono kango yo bongo ngun no misi longun shajeno ma bite kadan wara kuna mo amo wara zu narpe ba gobu ya bi san bongo cira nga heu nan faru sen nan ngari safari ham akuri yo barno haramun to ngoyo kwe yon hansi ciwo mo yasi ngo na tara kuna yano da yabaro ka ko hansi ciwo nga agon na me muno yo agon na feji yo hanci no nga na hansi jisino hansi limo kula na me muno yo rimere yo bin alfana tama toro arbu ganne yo wallahi hansi kwe na feji yo ciwo bor fasu gungana hansidi tiki nar pese me borfasi borfosinga wato borfasi banna kwa aman ciwo mama ka kunga mamam boy de wenu man be na mam boy nar pe ka kara lafu alba ina hansi baba wote bi ba yo to mo so mako karce ne kacin cin han banna sadi more ka hansi nam amo kaniyo ko ko handi charma wala mo mabo e fasudo handi eh irin wanziyo narpe jere hannu ba pai da mo bonga a wuce mawi don ka daya mo kari hansu di tari nol da zakwa wa kan baka ko hansi ciwo no bine base wato hansu ne bora sai no dan ka irin mana dan takalla dan takalle ngara kwe mo hansi ciwo da mo bon ma hansu bebberi nya fi no foka ko bibiri na kacha npe na ran dira dira subhanallah den dia angmari angmari eh, bi foro ya 18 mil 21 mil alhali in semaine ana 18 mil ngmari ngmaka be hanshi mo nini to da kai na barar silama da ya la zan ba da alkufur ce filtere cere haikul non bayin kate amma da barar silama wallahi agbai ka ta kuna qiratu hin kan kanon bo ka paju alal qiratu fa ba no zanga gure mai lafiya fa kan da da kan me gora ga madina to sadi rin ha bai fani duka tunu ka temo obon duko ga hin hansi bon wasa buse bine ba mere o amma da e boron ga dambara se ka ci ba dambara afo na gonna kanido condition de gon tutu maka himan maram pliya sai an gonna kanido an su bara huro boro kuna ko me dam chomuyo kuna no bine be ka hansi ame yollad bara no microbe halan de bicci ka de ana chomulo wa chomudi hinu che marje che yiye hiniyo kuna labu huro afo kuna imma sinte au kokoro au binni binde ya bamani de labu de mahuro ce yente kuna alfayo amma yan gari liyo na han siyo diya bibiri fu kuna da ya here macara gunde lati amma bibiri fu teriya ko me dan chon mukuru tupe marko su kamar bi na malbazan Mm yóò ba hari kata daga mata an bisa kuma sai ka kuma ci har ya tun kama har na ba su bisa kaji na zuwa su ba मत ne na Chasan. Kai mana bunkani. No de ma hayori. Kaci kwasi na kwasi mama cerese ko tunuci ni ko mare cerese. Da ya abere ke ti santa na bia nerez mene tata yo chelese masadia ti santa hanfo 21 sai ngama dabu ni kan ba safari ci ni kuna sai makwe bia nerez de ya de mo bo de ruka jibiri in kan kano sadi bia nerez ngama dabu za 21 sadi ni kan ba ci ni kuna sai maka ne yau sadi kwasi da kwasi mama chelese ho ha ba jibiri ni maturu kan bare sasa na pe izanga ya mai motu nuntuniyo ko ŋmaare ŋhan sene sa mon sube mare ka bori na asan be ka de no ka macere se wo matunu ho suba wo matunu asan be ka de no kuna fa bukata jina kabiya ngaka ngwan nabiya di ade roka de ŋmaare don siko ŋmaare se he ŋmene ata ndia de no na la kal no mon zuguno no fe fe na chelno aga na ana bara tela siro bor mo turu chini kuru hanu kan du da mangan tun alhamdulillah dan na tunun sin na tari borde de mo kokari aga na mon de mbaka kani man safa na wutiri jingar kar kokani den ka tunu alhamdulillah man mana ibadate den na ka tunu ngai kan safa na wutiri jingar ko awro ha alfasan pe mal no bonkani el pe tamboyo kati machere se ka pe nol safari ma nga nɔ safari kpɛ tsin sa fɔ de ba bunu <laughs> daa fɔ bunu wɔ nɔrɔba tunu afa yo boro jɛ nɛ goro fa wa kpɛ nɔrɔ safari ma n'o bɔrɔ hinka ma ca fɔ ba bunu a ma ci nɔrɔ kpɛ nɛrɛ kpɛ nga i buna adam bɛn jɛ nɛ goro nga nga ŋma nga fɔ mi nɛ bu nga fɔ ci nɔrɔ kpɛ wɔɔ kaa bu na wɔɔ kaa hunan kurubu kooyo nɔ domin fɔ ka nan na lahara ŋmɛ na asara tɛmɛ na lahara mana salte ma kere sai ka kere wina dar silama nar silama ben ka kere hon ka kere wi wo ka win na wo ka nwi kur pay barani ne nzino alfayo dan yin saka sen wa mano annabi kino den na karo karin nan tako biyo wo tako bi biyo no kotome tako bi tukunte no hen nani aba nor safari ma amar kuna fo mabu donc hen nani iri kurbo ke juna fo mabu ni bo ba ai mabuno hay mo ba mabu to iri kurpe bara ni nenje no do mur kurpe gono ko kere wina da fo bu wo ka huna di nga ka kan ni gara kwe gari kul ni nenje no iri pe mar ciwo to sadi morai ifo bon gondo ka kere wi shirku bon wo ce to iri pe se bon de ya ni ne fo mo so mana aka da goma bon iri pe mar ciwo asa kai ne o do no ka pare o te kasi man naka ate nga bi ne te

su ku zan kai wuri kwanu amma abin da kuna kuma a duniya shi kuma bisa kai ka a shuwa shi kai ka su kura tana a yara da yi bara sai tari no bi a bar no ka kai ka di shuwa di no ka di si bai to alfahar kai marko su kamal su shibi sukuru a hin ka man bai fi sau hai kere a ban ka ci kazano sakar gono ilasi ma mu'ammarul qaddafi ko kama su sibi amana albarka yo kono no ori odu aka chonna domin da amana university di don si irpe bakasine ade jine domin irpe ababa jinan dukate to university di don si tol na du mini hayo sel mo bi bilu kati tibu kayo aw dal mazil na chon tibu no dende na chon alba dum batibu no wallahi wakarin tibu tibu din na duka chono amma den duwa ka cho <laughs> mbon a bega gbewa wa je ban ni nze gbe no nzu duka wura kuna amma na chono aban no zanga saka pe to hini fei nga hini di dera se san bere ko ye me yo na ku be na wo ka yo ngo bon ozan hini to de ya se wo che no kundi ri pe pe be ri ma ri kuru pe mo ranin na albasa ngano chobu gudi kuna ri chin ko gono bongoro do ba bara teke hinza no dana diringa no bo gono chobu gu kwanno wahonne borogono ko nawaya dendeni nawaya no fo ngano diroka akwe kwe ko bara ni nenze yumene kuri kuri diro wala ban ni nenze diro eh aga nan norpechi wala tamshi fil ardi maraha suka hore ko dira ganna ga kuri bongo girman kai diro Tonga ngano nduwa deno deno mo mamaji da jino sai ka harboro ya gunci badiro dini harboro ya we boro ci badiro mace anke kamme odo ya mahonna anke kamme odo ya anke sai wi angizi anke sai le sego mahonna nte ya da dira hin ka hin zan to mo jen ci fo amma bo mo ceri ka kamme te kene ya irbe masawa kewa wala ata bol di eh, ngano nche mana je ha wato nga na nga ya choro ko sara kacha agunchi ba ase boroma kwe university ka kwe ko bongo fute den den albasam uh, na boli ndia to sadi wakati mba film vote film dikuna miniji puna badam numfo moso ma anwuro wato miniji ma ngwere mini ka tonton amene kanto afan huro tuni sexy ka jenne bo honne am fatara ka wata role na la da da barar silaman zai an su role di juwe nun hijabu dam a role na no nun kan ka ko sibi chene na idi toko chene bukata sadi maduwa sicilian de sicilian ko kadan nindi amma kan ga barar silama ya an suran suro nindi no albasan da na ce agon na tari fun tu cere bal tari no nga moso ma funtu tere tari asu kai na huno kwa hala buyo banna tari di buga gari no sai ye atun jariya na taari ka buga gari na paso tumu ma borobo filin di kallo den su kallo mbo kallo no zamani o mon ka filin subu de mon bi mena bandi kwakwara kwakwa no che mon kin kabu ho den de hore ka filin te ton filin je chiyama dome ko su ka tusu da ba tusu tusu yo si benani ase ba men mala akari hari boron mo sen ni berkete in sen da de du ka gora pare yo kuna beni na se ciyama nam albazan ma tutuyo ha nam bismillah o kayan bar wari yin sama yin sa kifa no abun na bitu wutu jula mm-hmm. cin juna cin ta hanbo adilin amana sabar wutu jula de je ba ka ka tun ha ba sa da mun tijina a jingar kana ko jingar ko ko aba anak dia te to ta sama mun ka a saba wuti dukuna na a hinka ana ma a hinka jingar ko ayo a fonon jingari cimino safan na witir witir di nga ya kwe ko bara sunnatun muakkada sunnat se nono ka sen ne to maji si falilan gordo amana bara falilan deya naba boro se matunu ka te a foyanu fa sede na ganani na hinka wato majina karaka hinka te karuka kanara a fo amma da ya boron ma ni ceren ga te no mefo a hinza boron yin ka witiri te raka hinza mefo sadi goro fo na nsu te ya te katunu kayar ka kanara ka fo kaluto awo nga te no mefo teyya guda fo ngano teyya kokorodi ko sallama deydey no witiri noon jingariya bon fo binen ñin ka ta gu mee fo teyya fo goroyo fo ñin ka tay ye <clears throat> ntey ga nta woy cini fo ça dépend deya marsa ngan na guda fote nsinna taari bon fo mosom magono ka de nona leysa sallama ci fo a kamuno kammuno ka guda fodi te ka kwe fu deya ba ka kani amma nafilo ka abate kakani chini kuna da ka dirgo katunu nga aban yara ka nafilo jingali zan nasu ba jingal jan da tunu pe nan jingali wato dandana wutiri cer ka ka beni nafilo tam yonse mbate kwa zaka kamba sadin suye ka wutiri jingali duban nabci la witrani fi laylatin wahida chini guda fa kuna wutiri hinkasi guda foro na guda fa ta beni no dan sin natari amman man nufi guna da baran don na nufi wutiri anci guda fa non nufi ahinka non nufi nan ka bor ka sallama de ya njingari hartana metente semma tunu ka folutu ka sallama den sallama ka bel masujada hinkate dirngayo mene sari more karu ka tunu ka wutiri jingari ahuro ne odo ngar pe tambo hankaji alfa amon tamaza nga kabili na baadi jisiyono falilam se nga chao kabili na baadi chere jisiyono shagala se jingar kuna nga cheno sujudu sahwi shagala mene sujada de anabara falilam nafila basi falilan na nafila kulu da ya da shagala ten sai jingar kuna sai maka ka hinsan naifo qabili aw ba'di a huru albayu wa sallallahu wa sallam wa baraka ala nabiyyina muhammadin cewun sin na hayo a to ma hatan ma ba ahli sunna kan zamani ed kpe mali citan bon kanu eh ma turan wa kwe kal wala himsa alfa wono ko hakati ba <laughs> zan nabi zamani no ahlu sunna gono dan ci as sunna hini non ce la rubuci ne kuna sari morai dan ka hini di latin nan dabi a ciyon na tayo na bine nane ka haika adinte amokuna nga hangama ana hongu de ya sunnana sadi mone nga rukaci nga meneo na nga banna wokayo mbagoro nga gordo boro siriyanteno boro daidayono haikante wagunakate haikanci wakotoya to de ya sunnanoya aganaci alaikum bi sunnati وسنة الخلفاء الراشدين المهديين من بعد عضوا عليها بالنواجد أركهي فتلسى وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة تمارس شيء بنكو هسادي سافنو أهل السنة نكاكا لا أربوش نكوندنج أهل بيو سنة ده يفوق بيو سنة بيو wo kayo coro in annabi na sahaba yo ngene bongo ahlus sunnana marsa wo kayo ngoyo ka hini fo mani okoto sengayo mandengi mboroga mazaden ju tijaniya de wo kamba hini di koto meino ngoro ko gana Ahmed. awrol sey den kaje ahmadiya meino ngoyo ko gana Ahmed mirza gulam awi machal qadiyani ngana kwe goro ko gana de boro ka bara nga cheno eh, nakshabandi mai na gana nakshband ngana goro ko gana de boro ka bara nga che shadili de shadili ngano agana de ye yasino amma de nga chi boro bara sunni mai na gana annabi na gana sallallahu alaihi wasallam de amma di mahonne ahmad bin hanbal choro zamani kunano ngadi honne domin boro ka sinti jibo ko fartanyo kan bongo se ko kana gardama ko damuri pe ngana fo tere chine kuna iri pe ngana sifo kuna zagamba ci al mu'tazila na al asha'ira ngoyno ya ngam few few gardama ya ta tutuma hala to ahmad bin hanbal ana sarkate ana ci jirifo nganna adabta wa adabta wa mo ngani ngani bannan bannan aru kaka gai jama sai ka boro delenteno kan ban madini ko to ka farsi nun kan na ahmad bin hanbal non nama imamu ahli sunnati wal jama'a al jama'a nganol mo bara me fo kwa arsilamu irta na ciri sai sai irta ciri sai no wala tafarraqu wasu cimani man wasu beyo kaka to da yari ma nor mo bara jama'atan fa inna yada allahi jama'a irta ciri na jama'a amma jama'a fo ngano jama'a ka daidai ko to amma da jama'a ka ko daidai ko to ban ban wafo ya daidai ko to fa anta jama'a in bar jama'a a huro shehu irpe mal no bonkani irpe tamfo kati ngana bara sunni ngabe na ba tijani ngana bara ba borfo nga bara no arsilama <laughs> ke bar ko su arsilama model fo nde ko na modu narpe ba borti nga silama no a gonnar silama tere kompene ka kuna kun ngadi cer sute no boroma bara silama ko goro binni bin sinun fo awa sute nde ba gonnun fo no ala akbaru <laughs> erga ba sawa kewa erga mana man ka fahima eh mbei wato de boro kandoro kuna itago narpe a a hamsara no je dambateri ta ko kwa narba hamsara ba domin nun kan sun zuru ro jere zuru narbe ba hanzi ta goron wuran dambara sara akwai zuraniya da ya kutu jubo hari ba lokuloku ya tuna den shi ya Imam ahmad bin hanbal corogono no sahaba yo banna ngoyo banna boro chifo ngono atba tabi'in yo kono nsi tabi'i beri yo kuna domin tabi'i beri yo ngoyo gono ka coro coro dono imam maliki yo chow uh, eh, imam shafi nga chow afoyo do kaka yara ka chow imam maliki do a masadi monna imam shafi nga hayno jirika uh, eh, abu hanifa nga si hunde ndiya imam shafi ngan na ama, eh, abu hanifa mons wato generation cire sin cine kwankwa jiri ka boro nga si hunde jiri non na wohai to amma ngan kurpe ka kwe ci imam yo ka iri gun mene diyayo nan fahima za ko lo alhala mun bara wato masail fiqhiyyo na masail ikhtilafiyyo do amar bin hanbal ngoyo na imam shafi yo bara generation fo yo kwa bam beri cere se chene cene ngam be yo bongo irpe nan no Kabisa ni chere chere chere men kurpaidi yanna chere koto ka dini dinu Na kwe ko bara manjisi tabi'i yo gordongoro no tabi yo ngoyo banna boro kuna nonka de atba'u tabi'in yo non kwe ko bara no abena ci jiri tutu ma banji du anji zon yo senni awo asugu ngmere dati koto wato jiri yo ka kuna choro huna asuga koto amanji zon zon yo la la la la eh ya sabara pe mal no bonkani wato ai fo no ka de boro no na ko kari kan fahima anan no wasiriyante nam ka ko derente koto zangan bace muhammad bin abdul wahhab rahmatullahi alai kan na cel no wahabiya han fo bine ana cine o kwara na su be de hadithi dono aci wahabiya mboron ceno nama Nono marsa ahmadiyya nona dia ka ahmad manu ga cenna ba tijaniya parce que nga ano de famille na don lo nga ga jama tijani dia tijani tijani nun kanam agana kweyo ahinidi ngunche tijaniya no marsa muhammad bin abdul wahhab cenang mene na bara dini kompene nki kompene haikana malikiya malikiya na bara dini kompene ni cere bara comprehension no pareno zangamba ba chobu gukwa alfama na cobugu da maliki ma maliki cobugu amana almaziriyo coro man na bara kompene haika amatu jano nan takata ke Chel cheldi na bara cobugu an chal mazir terefo chel barno wato binenane fono dog mu fono kana ka dan damburo bon coro ka boro ka banino dare no de muhammad bin abdul wahhab dem don ba chere hini non na man don jino muhammadiya bina anachi anchi firqa anachi adini kompene beyo senino wazino almazir tereno cere coyiyanino sadi kur pey saudiya kuna boro yara ko shirku terpesi domin boro ka ko eh, sareyo botano boro makwe na feji ka kwe dummu sarega de nga cere ka ka honga yori kur pey iri kwe na kwe tere nga nga na zaman di kwe ka gono aduwa tayo akato na bongo wino na hongu wato wazi bongo na te sekan yeti gurje gabi ande benge kaca aliyu bin abi talib sai radiyallahu anhu suka sare fo honnen nano jirima boro beri fo sare so a nan fase den na karkabo an yayi zanga sare cinni hay kan cin sare cini den den honnen ci bon ka boro beri fo ande bi jama karkatufu domin fo ganna boro ma suka ko boldi bota halan debi bomo metaji kaci la taj'alu qabri wathanan yu'bad kaci wasu ka sare ci toru ko bota ande bonna ba wato amana ziyara kuna wato mo kai koka to da cino sai ka borfocin ka zan site ko kan da bi tawafi ni alhalin masare tawafi meta bara abar no shirk abar wace teori kese to borocin ka zan site ambija ka kai kori da kori ce zaka ka ba an duka bisa shirk na ta akuran da bi ka homu sallallahu alaihi wasallam da ngano muhammad bin abdul wahhab cere kai za waji za gurje nan gini haikanan saudiya kuna wato madunun kan ba shirkute a ah, bagabu toro kaino ka shirku hon haikana man duniya kuru toro kwara gano mo video maji saudiya bongo darbe to magwan kada maza haikar borodo alo kati ba saudiya kati mo lidite eh, nga mo <laughs> to saudiya saudiya mo lidite andebi ana mo lidite ba sahabiyo ya te ba teba ngoya chimma ba kaɓeno coromon ɓen tute lewna coro tute to de yanga non na cermen almasiri o noma kati wahabiye basinka wahabiye di bomo mena sari bordi mano abdulwahabi bin rostom mbara shi'a yo mene hanga foyono kan kwegol no wato gure fo shakani kan ga je tayar ti tunisi nindi non kwe kan mena mpir di singi ko borowi den barar silaman gungwino bai ka kuna borodi gonna ko kar silama we yo kom wato mogun kidnape za ko wendiyo ko gun kunani barkate abdul Wahab bin rustum nga bai ka tena da ya mene dawladi mene pirdi ndonga chena rustumiya domin rustum diga nan gunce da ya kan ka zemini rustum di abu nga mba kwaitere woba woba nga mbere ka zemini woyogo wahabiya nga bo nga hunu kati nga na bara dako rebellion na nga gunche nakariya de ya wahabiya go nakariya go nga na chere hon kan ba chere hon nga na nakariya na sojo di wi nun ka wahabiya nga na kangara singina ko bibira islama tere ganne ko borowi to de ya kamar sa muhammad bin abdul Wahab nga na eh wahabiya narkan zamani yo moriyo na chel non ci jiri zon du seni deya marsa kam bine bamma kushkule te boro se maci woya don goro ko borowi na muhammad bin abdullah wabi wahabi na amene dawa wazi kate za marsa kari wazi ya marsa no ka no ka wazi odon ma no no mari fa yi eh deya amene igbe basin ka hai wazi mani wazi du igbe wazi shin na igbe bor kurba hin ka hangadan wazi ga to deya nindo de de nganna boro mana saro madi nganna za jibo kalati Muhammaduga ga ko coro ce wahabiye da yan ngano no dia mo so so bai fadi no kama gol ko ce ba wallahi wahabiye mbaina wosi wosi fitina nonde ba wallahi wahabiye mbaina yan don gai ko ta borodi ka gai ka goro tunisi ko bibiri ko ga sarota coro no wahabiye madi nan gbainon za ko ga a talfik ta wato ko kayo coro na con su hayo di bai sai maza ko lati boroga abalo zanga bifo gana ka kamme ngano we mafona ha faji me wiyo dono ya kachi alfa asu y'o fahimani ifo edina madiyo ifo edina tijani nga tamaza amati amatijani boro edina tijani yo e. chifo nga wuro google kuna kan foto yo ka kasan mase achi ndi wo amatijani na na da foto ba nga che ndi wo nga che eh ahmad mirza gulam no ya wo chere bara no marocain algerien nga wonga pe ko bara india boro benjab bara fo kanje benjab de yan kere tam yono nan mana dini yona pe ko bara fo amma tijani kere hunu no arsilamo yo kuna kar kai gbe o kanyi amma boro nga hunu no shi ayo kuna kayo mbara no shi ayo kan ka goro india ganna ka nasara huro ma india yo colonize mete mbater silamo yo batunu magurje nga nonza ka hango marsilama yodi gorun na nga ya bogun fata har ya baran ko jago boro hongo barano haramun no dia ya tense ko boro babu babu akuna dino nga ka cin nga baradiya akuna di nga cin nga nan debi isa akuna di nga cin nga mon nan debi wato nga nga gonna dia tere akuna nga cin nga gonna tila nga tila di himan nar silama yo mene dino atila di mano alkitabul mubin Hello donc da cere ahmadiyana to marsa da ya baro ban ma kuskure ta wayewa sai matan ciro sai mace tijaniya don ta ahmadiyya ba sin ka tijaniya na bara ahmadiyya tijaniya na ahmadiyya ba no saman na ganna ahmadiyya cer ba no cefiltere amma na asali bara no cefiltere no amma tijaniya ngana asali na bara cefiltere domin tijani bongo ahununar silamu yakuna karka ngana gbe okre amma tijani ba be don na ba tijaniya ni da don bara no aji amati tijani baya ba tijaniya ba ba da dauna ba tijaniya ne ndiya amari ya kana ngwene gbewo kaduwa a jama a sai irin fefe dan hayo da binni muhammad bin abdul wahab charbara ngwana alfa wazu kenu amma abdul wahab bin rustum wahabiyo na nan duwo kayo hunu kan hongu ngoyno nakariyo ngam bina hini kan zeri ko kun tefe tere gbe ta man kurpay di gbe di kurpay ka tusu moso so ubaydiya ya gonu ngano khamenai ngoy ngane igbe ngaya gonu iran kuna ngoy ya gonu ko an duniya ganna nunguci ni finance alhari na hunde kayo na haifa kurpe kan na ran bar silamatere tuzu irke bine ya nar silamatere wo cere sammanna watan nan nabi anan nabi sammanna li yuzhirahu ala dini walau karha al mushrikun wallahi ba ce feriyo su bar silamatere ma ton duniya nun kura ba tono mban su ba ngadi cere kalan ko guya bon irke mal no bon kadi iri tama iri guriyo iri faji bara hika abba ha ha yutu tiyo bongo riba kanine subhanaka Allahumma wa لا إله إلا أنت نستغفرك ونتوب إليك وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته هذا والله تعالى أعلم